ìwé Paul sí àwọn ará Kólósè Kólósè orí kìíní. Èmi Pọ́ọ̀lù, àpọ́stélì Kristi Jésù nípa ìfẹ́ Ọlọ́run àti Tímótì arákùnrin wa, àwa ni à ń kọ ìwé yìí sí ìjọ ènìyàn Ọlọ́run tí ó wà ní Kólósè sí àwọn arákùnrin tí ó jẹ́ olóòótọ́ sí Kristi kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa kí ó wà pẹ̀lú yín à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá olúwa wa jésù kristi nígbà gbogbo tí a bá ń gbàdúrà fún yín àti gbúrò ìgbàgbọ́ yín nínú kristi jésù àti ìfẹ́ tí ẹ ní sí gbogbo àwọn ènìyàn ọlọ́run ìrètí tí ó wà fún yín ní ọ̀run tí ẹ gbọ́ nípa ọ̀rọ̀ òtítọ́ ìyìn rere ni orísun ìgbàgbọ́ àti ìfẹ́ yín ìyìn rere yìí ti dé ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí ó ti dé ọ̀dọ̀ gbogbo aráyé ó ń so èso ó sì ń dàgbà bẹ́ẹ̀ ni ó sì rí láàrin ẹ̀yin náà láti ọjọ́ tí ẹ ti gbọ́ tí ẹ sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run ní tòótọ́ bẹ́ẹ̀ ni ẹ ti kọ́ ọ̀rọ̀ ìyìn rere lọ́dọ̀ Epafirasi àyànfẹ́ alábàáṣiṣẹ́pọ̀ wa òun ni ó sọ fún wa nípa ìfẹ́ yín nínú nǹkan ti ẹ̀mí nítorí náà láti ọjọ́ tí a ti gbọ́ ìròyìn yín àwa náà kò sinmi láti máa gbàdúrà fún yín à ń bẹ̀bẹ̀ pé kí ọlọ́run lè jẹ́ kí ẹ mọ ìfẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú gbogbo ọgbọ́n kí ó sì fún yín ní òye nípa nǹkan ti ẹ̀mí a tún ń gbàdúrà pé kí ìgbé ayé yín lè jẹ́ èyí tí yóò wu olúwa lọ́nà gbogbo kí iṣẹ́ rere yín máa pọ̀ sí i kí ẹ máa tẹ̀síwájú nínú ìmọ̀ Ọlọ́run àti pé kí Ọlọ́run fún yín ní agbára gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ògo rẹ̀ kí ó fún yín ní ìfaradà nínú gbogbo pẹ̀lú sùúrù àti ayọ̀ kí ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí ó kà yín yẹ láti ní ìpín nínú ogún àwọn ènìyàn Ọlọ́run nínú ìmọ́lẹ̀ bàbá wa náà ni ó gbà wá lọ́wọ́ agbára òkùnkùn ó sì mú wa wá sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nípasẹ̀ ọmọ rẹ̀ yìí ni a fi ní ìdáǹdè àní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. ènìyàn kò lè rí ọlọ́run ṣùgbọ́n ọmọ yìí ni àwòrán rẹ̀ ó ní àkọ́bí ohun gbogbo tí a dá nítorí pé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo lọ́run àti láyé àti ohun tí a rí àti ohun tí a kò rí ìbáà ṣe ìtẹ́ ọba tàbí ìjọba tàbí àwọn alágbára tàbí àwọn aláṣẹ nípasẹ̀ rẹ̀ ni a ti dá gbogbo nǹkan nítorí tirẹ̀ ni a ṣe dá wọn ó ti wà ṣáájú ohun gbogbo nípasẹ̀ rẹ̀ ni gbogbo nǹkan sì fi wà léètò òun ni orí fún ara tí í ṣe ìjọ òun ni ìbẹ̀rẹ̀ àkọ́bí tí a jí dìde láti inú òkú kí ó lè wà ní ipò tí ó ga ju gbogbo nǹkan lọ nítorí ó wu ọlọ́run pé kí ohun tí ọlọ́run tìkára rẹ̀ jẹ́ máa gbé inú rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa rẹ̀ ni ọlọ́run ṣe gbogbo nǹkan lọ́kan pẹ̀lú ara rẹ̀ kí àlàáfíà lè dé nípa ikú rẹ̀ lórí àgbélébù gbogbo nǹkan wá wà ní ìṣọ̀kan bá a ṣe nǹkan ti ayé tàbí àwọn nǹkan ti ọ̀run ẹ̀yin tí ẹ ti jẹ́ àlejò àti ọ̀tá nínú ọkàn yín nípa iṣẹ́ burúkú yín ni ọlọ́run wá mú wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú ara rẹ̀ nípa ikú ọmọ rẹ̀ kí ó lè sọ yín di ẹni tí ó mọ́ tí kò ní àbùkù tí kò sì ní ẹ̀sùn níwájú rẹ̀ tí ẹ bá dúró nínú ìgbàgbọ́ tí ẹ fi ẹsẹ̀ múlẹ̀ tí ẹ dúró gbọ̀ngbọ̀n tí ẹ kò kúrò nínú ìrètí ìyìn rere tí ẹ ti gbọ́ tí èmi Paul jẹ́ ìránṣẹ́ rẹ̀ tí a ti wàásù rẹ̀ fún gbogbo ẹ̀dá ayé ní àkókò yìí mo láyọ̀ nínú ìyà tí mo ń jẹ nítorí yín ìyà tí mo ń jẹ nínú ara mi yìí ni èyí tí ó kù tí Kristi ìbá jẹ fún ìjọ tí í ṣe ara rẹ̀ nítorí èyí ni mo ṣe di ìránṣẹ́ láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ gẹ́gẹ́ bí iṣẹ́ tí Ọlọ́run ti fún mi láti ṣe nítorí yín ìjìnlẹ̀ àṣírí nìyí ó ti wà ní ìpamọ́ láti ìgbà àtijọ́ àti láti ìrandíran ṣùgbọ́n Ọlọ́run fi hàn àwọn ènìyàn rẹ̀ ní àkókò yìí àwọn ni ó wu ọlọ́run pé kí wọ́n mọ ọlá àti ògo àṣírí yìí láàrin àwọn tí kìí ṣe Júù àṣírí náà ni pé Kristi tí ó ń gbé inú yín ni ìrètí ògo. Kristi yìí ni à ń kéde fún yín tí à ń kìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn tí a fi ń kọ́ gbogbo ènìyàn ní gbogbo ọgbọ́n kí a lè sọ gbogbo ènìyàn di pípé nínú Kristi. ohun tí mo ń ṣiṣẹ́ fún nìyí gẹ́gẹ́ bí agbára tí Ọlọ́run fún mi tí ó ń fún mi ní okun.